Àdúrà tí òbí máa ń gbà ni pé kí àwọn ọmọ àwọn ṣoore lójú àwọn, kí wọ́n dàgbà, kí wọ́n dẹni láwùjọ, kí wọ́n sì di àmúyangàn láàárín ẹgbẹ́, ọ̀rẹ́, ojúlùmọ̀ àti láàárín ọgbà. Bẹ́ẹ̀ gan-an lọ̀rọ̀ rí fún gbajúgbajà òṣèré Fuji nì Alhaji Wasiu Ọ̀dẹ́tọ́lá tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder. Ìdí ni pé láìpẹ́ yìí lọkùnrin gbajúgbajà òṣèré Fuji táyé ń fẹ́ náà ṣeré níbi ayẹyẹ kan. Lójú ayẹyẹ ọ̀hún, ṣe làwọn ọmọ rẹ̀ rògbò àyíká. Ta là ń sọ? Àwọn wo là ń wí? Alhaja Wasilat Ọ̀dẹ́tọ́lá àti Rọ̀kíbà Ọ̀dẹ́tọ́lá. Àwọn méjèèjì ni wọ́n rògbò àyí bàbá wọn ká níbi tí ọkùnrin náà ti ń kọrin fáwọn olólùfẹ́ rẹ̀. Bí Wasila ṣe ń bọ̀ tààrà ló kúnlẹ̀ níwájú bàbá rẹ̀, tí Pasuma náà sì fàá ni bàbá àtọmọ bá ń ṣeré lórí stéèjì bẹ́ẹ̀ ni Rọ̀kíbá náà ń jó lẹ́gbẹ̀ẹ́ kan tóun náà ń yọ̀ bí bàbá rẹ̀ ń forin dáhùn lára bí Wasiu Alabi ṣe ń kí Wasila ló ń kí Rọ̀kíbá bẹ́ẹ̀ náà ló ń kí àbúrò rẹ̀ tó tẹ̀lé ló ń sọ yìí pé bàbá tó bí Wasila òun náà ló bí òun náà ló bí Bàràká ẹni tó bá sì rí Pasuma lọ́jọ́ náà yóò mọ̀ pé inú rẹ̀ dùn bó ṣe ń wo àwọn ọmọ rẹ̀ tí wọ́n ń jó níwájú rẹ̀ tí wọ́n sì ń náwó fún bàbá wọn Bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ Wáṣílà náà, àwọn náà kò fàkókò ṣòfò rárá táwọn náà fi bọ́ sójú agbo, tí wọ́n ń ná owó ńláńlá fún Pasuma. Bẹ́ẹ̀ ni ọkùnrin náà ń dùn. Bí wọ́n ṣe ń ná owó fún Pasuma, bẹ́ẹ̀ ni wọ́n ń ná owó fún Wáṣílà. Ẹni tí ó bá sì lọ́jọ́ náà yóò mọ̀ wípé ayọ̀ òbí kún inú Pasuma lọ́jọ́ náà. Inú rẹ̀ dùn pé àwọn ọmọ rẹ̀ ń ṣe rere lójú ayé rẹ̀. Inú rẹ̀ dùn pé àwọn ọmọ rẹ̀ dàgbà lójú ayé rẹ̀. Inú rẹ̀ dùn pé ọmọ rẹ̀ dùn rí, wọ́n dùn wò láwùjọ lójú ayé rẹ̀ pẹ̀lú ìdùnnú àti inúdídùn ni Paso Wonder ìyẹn ìjọba Fuji káfàtà fi ń kọrin kí àwọn ọmọ rẹ̀ táwọn náà sì ń jó tí wọ́n ń yọ̀ níwájú bàbá wọn. Ìdùnnú náà kò ṣeé pamọ́ra fún Pasuma o, ó túra ká náà gidigidi. Ọkùnrin olórin Fújì bíbí ìpínlẹ̀ Kwara náà ó túra ká gan ni o nígbà tó ń kọrin fún ọmọ ẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni ọmọ náà ń dùn, wọ́n ń dùn, wọ́n ń dùnkúnlẹ̀ níwájú bàbá wọn, bẹ́ẹ̀ ni wọ́n náwó fún un. Pasuma náà sì, ó sì ń fẹ̀yìn kẹ. Ah! Ẹ wò ó, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Àdúrà tí káṣá máa gbà ni pé kí gbogbo àwọn ọmọ wa kí wọ́n ṣoríire lójú ẹ̀mí wa, gbogbo wa pátá ká sì mọ̀ mọ̀ sàárè ọmọ. Ẹ̀yin náà wo ohun tó ṣẹlẹ̀ lójú agbo Pasuma nígbà tí ọmọ rẹ̀ Wasila àti Rọ̀kíbà tí wọ́n ń jójó ayọ̀ níwájú bàbá wọn, tí bàbá wọn náà sì ń fúnni aládùn. dürfen wir hier haben. fifty Canadian citizen. Ìṣeré káfíńtì Amẹ́ríkà citizen. Ìṣeré wọ́n sì láti rọ̀ àyíwá àmọ́jọ́. Ìlàkùnkùn yàtọ̀ sí gbogbo ẹ̀tọ́ lè tí wọ́n sì. Wọ́n wá wá láwọn rí ọ̀nà tó ti dá wọn níwà kan. Àríkà gbogbo ẹ̀tọ́ fún gbogbo ẹ̀tọ́ lè pa. Ah, lórí ẹ̀kún tí mo tọ́jọ̀ kan nìyẹn my friend fruit my friend fruit eh, fruit àkọ́kọ́ ní ìyá eh, wọ́n lè ra ọ̀gá ẹ̀ka ra òṣèlú ẹ̀ ayémọ́ ẹ̀ náà ò ayémọ́ now. náà ayémọ́ ẹ̀ náà ò ayémọ́ ẹ̀ náà ẹni tó lọ́ọ́ máa ti gbà ọ̀rọ̀ kò láyémọ́ ẹ̀ náà ayémọ́ ẹ̀ náà ayémọ́ ẹ̀ náà ayémọ́ ẹ̀ náà. Àjọkẹ́ Abọ́lájí Ràbíyà, ẹ̀yà àná ìlú ẹ̀ ẹ̀ ẹ̀ bá. ọlọ́run bá gómà táwọn kíkọ́tù ó gbé sí o ó lé gbogbo èmi ní sí platform. Yeah, Rocky Bar, ẹnìyọ yìí ẹ má bá wa sí lábẹ́ òun ọ̀. àwọn lágbẹ́ bẹ́ẹ̀ bí ọlọ́gbẹ́ ọ̀gá Deus não quer.